ọba tí ó sì ní agbára àmì kápá lórí gbogbo nǹkan ọba tó máa ohun tí à ń ṣe lọ́wọ́ àbẹ̀bí ti wá. tó sì máa tí ó ṣe wá yàtọ̀ sí ìdáǹṣe lọ́wọ́ àbíkú ṣe wá lọ́wọ́ àti dáàbùṣe wà ní tó nàbí ṣẹ́yìn ìrìn ẹ̀lìmì ọba tí a mọ ọba tí nǹkan kan ò pamọ́ dáàtẹ̀ lè dé dáàtẹ̀ lè súnmọ́ bí tí mọ ẹ̀ dé ọba ọ̀kan ṣoṣo ọba tó tó láti lè ṣèrò ẹrú ẹ̀ láti ṣèrò iṣẹ́ ẹ̀dá ẹ̀ mo ń jẹ́rìí bá anábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ ọlọ́ba náà ní òṣìṣẹ́ rẹ̀ sí ni anábì jíṣẹ́ débi tọ́lọ́run adé sallallahu alaihi wa sallam ẹ̀mẹ́jà ṣe ìméjì lórí eléyìí kò jẹ́ àbọ̀ṣẹ́ ó fi tọkàntọkàn sí àmánà sí àmánà tọ́lọ̀ ń gbé fún ó fi jẹ torí pé kì í ṣe kó jẹ́ àbọ̀ṣẹ́ ló fà á kí rùdùrùdù fi kórè ayé báyìí tẹ́sìn òfin nítumọ̀ mọ́ ó jẹ́ sẹ́dẹ̀bí tọ́lọ̀ ẹnu ọ̀sẹ́ tó jẹ́ náà ní pé kó sinà pé fún àlèhùnmà ó sì ṣe sallallahu kódà ó wà nínú ẹ̀rí wípé kò síbi tó oré kù sí kí n sọ fún yín mi àdìsí tó dájú kò sì síbi wà n gbogbo ohun yẹ tí ó kórìíre báyìí mo ti gbogbo ohun sì kó parun báyìí mo ti pàkíyèsí ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní wànásọ̀ àlùmọ̀ ìtumọ̀ wànásọ̀ àlùmọ̀ nìyẹn. wàjáhàdà fi jihad akọ̀ jihadi ó ti ṣe jihadi ní gbogbo ọ̀nà bí ẹn bá ṣe jihadi kò tẹ́tọ̀ tó kù èyí tó báwọn tí òun kan àti bọ́ọ̀dù orí ọlọ́ọ̀bá pàdé lálùkì àwọn bá ń tu ní tukutu kí wọ́n máa tu bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó fi yé wọn tán lẹ́yìn ìgbà tí àmàdájú eléyìí ń bẹ nínú ọkàn wọn kí wọ́n máa tún tukutu tí wọ́n fi lọ bọ́lọ̀ òyìṣẹ́ ọlọ́run jagun ó wà ní battlefield ó gbé dà orí tó dà náà wọ́n lò lásìkò náà ó sì gbé ọkọ̀ kò jókòó sí nìkan pé ẹ máa ń sọ wọ̀nyí ọ̀gá jihad nìyẹn gbogbo ọ̀nà míì tí ń gbà ṣe jihad bíi àdáwà ká má ku ẹnu láti sòdodo ẹnìkan ò lè bá ànábì mi eléyìí náà táyọ̀ tuntun sallallahu alaihi wa sallam wa ní nígbà tó Ọlọ́run sọ pé wà tùjà ìrìnà bí àmúwálì ní ìsẹ̀bílì lábí àmúwálì tún wà á ń fòfìkùn ẹnìkan kò dáa níbẹ̀ yẹn kò dáa ní gbogbo fíìmù tó ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ ná ń tọ́nà fún débi pé kèé sí kàkàmọ́ àbátọ̀ bí Allahu Ta'ala ni ó tá ń tọ́rọ ilẹ̀ tó gbé ogun tó ní kalẹ̀ kò tún sí sáà nàbì sallallahu Ta'ala alaihi wasallam

lásán àfìsáká máa bèèrè wa léèrè kẹ́nìkọ̀kan máa bèèrè léèrè gẹ́gẹ́ bá àwọn àìmọ̀ àwọn olùmẹ̀sìn ó ti máa bi wá torí a lè rẹ́ni tí ò ní bèèrè léèrè títí nígbà tó fi kó láyé kí ló fà á táa tí mo fi ń bẹ níbi tí mo wà yìí láyé yìí kí ni wọ́n fẹ́ kí wọ́n á ṣe ń bẹ̀ èyí lámù àánàkúnlámù tó kò lápò àábàtà mo dá yín lásán o tí ẹ̀sán bá wá bí rẹ̀ léèrè àbí wọ́n bí léèrè tí bá wá ń fèsì pé awájẹ awá mu ni ó sì torí pé ní jẹ ní mu òun kọ́ lónìí ó tẹ̀ ẹ́ká dára eléyìn náà mọ́lọ́n mẹ́rin bá fi gbogbo nǹkan míì mọ́lọ́n ààfẹ́ tó sọ pé kúlúwọ̀ lọ́wọ́ àdùn ó yẹ ká ti di jíjẹ mímu mọ́lọ́n gbogbo wa ní ti kọ̀tọ́ ìtọ́lọ́n bá fún ti ìlọ́po méjì irú ẹ̀ fún ọlọ́run ní dẹ́ẹ̀mà jẹun ti dá ẹnìkan kan sọ pé òun lòun bọ́ra òun òun ló bóyá tó ń wò ní pé òun lòun lọ ra ráyì òun lòun sì gbin ẹ̀gẹ́ àbóun lòun lọ ra ìbọ́ lòun wá sí báyìí lòun wá sí báyìí lọ́wọ́ àdóúnjẹ òun lòun bọ́ra òun kò rántí pé ẹnìkan ló ṣẹ̀dá àti jẹ tẹ́ẹ̀rí èsì wà náà Al-Qur'an Karim ẹ jẹ́ ká mú oúnjẹ kankan fi ṣàpèjúwe ẹ jẹ́ ká mú ráyì káwá mú kọ́ńtírì ẹ̀ ṣé ká mú ní state by state ni ká mú state kan Ọ̀yọ́ state láwa yìí ẹ lè sọ ẹ lè fojú sun iye àpò ráìsì tí ó lọ lónìí nìkan ní gbogbo Ọ̀yọ́ state táwọn èèyàn ó jẹ tán fún ọjọ́ júmọ́ àtòní nìkan káwa mú stéètì míì mọ̀ a ní thirty three stéètì àwa nàìjíríà àkọ́kọ́ tó nǹkan lọ́jọ́ àwọn míì lágbàáyé ẹ wá mú gbogbo nàìjíríà ẹ wo yẹra ẹsì àpò tí ó lọ ẹ wo yẹ ọdún tá ẹ wo jọ táyé ti ń jáyé ẹ tún mú ẹ tún mú màálù náà bẹ́ẹ̀ bó ṣe tóbi tóun pé a fẹ́ràn jẹun ẹ lọ wòye màálù tó lọ lọ́gbọ́mọ̀sọ́ ẹ wá ka gbogbo olùkọ́ kan màálù òsì kan ẹ ka gbogbo stéètì ẹ wá mú nàìjíríà lójijì ó lè tó màálù láfòkúta nílùú tí wọ́n dọ̀bẹ̀ dé lọ́rùn lónìí nìkan wọ́n pàdé lọ́la sàn tó tó bá jẹ́ pé àti wọ́n pa màálù ní last year òun náà là ń jẹ̀bi sí ìgbà owó tó pa mí yóò mọ̀ tọdún méjì sí kìí ṣe bẹ́ẹ̀ o gbogbo ojoojúmọ́ ayé bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ káàkiri gbogbo kọ́ńtì lágbàńlá ayé màálù òsì dàgbà lóòjọ́ yóò ọdún méjì màálù ọdún mẹ́ta àgbọ̀ ìdòlẹ̀ àjíhá aláwà yìí táàmì ní ọpa màálù wọ́n sọ̀rọ̀ yìí màálù tí wọ́n pa fún wa téèyàn pa tó bá pé màálù ló fẹ́ pa fún ìdòlẹ̀ àjíhá pé ọdún méjì sókè tó ẹgbẹ́ òjò tí wọ́n bá ti bí màálù báyìí ló ti di nílá àwọn sọ pé àyẹ̀bẹ̀ mọ̀ kò sì bímọ táwọn adáàbà míì èyí tó bá bí méjì yóò tún dọ̀yàn lójú nígbà téèyàn náà bí méjì nìyí dábà mi sì bí mẹ́wàá dábà mi bí mẹ́ẹ̀ẹ́dógún tí ó ti padà tó pọ̀ tó máa lù náà wà kí àwọn tó ti máa láti ìrò ìtàbí mọ́ lọ́hun bíi pé kéèsì àti àrísọ pé láwùjọ wa bíi pé wọ́n kọ́ sátẹ̀lẹ̀ wa pé máa wò ó kó pàdé láti pẹ́ kójú àrífà mú jẹ lọ sẹ́ni tí ó jìnà sí wa rárá sáàbì tọ́lọ̀ mọ́ síbẹ̀síbẹ̀ à ń ṣe bí ẹni tá a dá lásán táà ní sábàbí tá a fi dá wa pọ́pọ̀lọpọ̀ amádámọ̀ ti ń láyé nìyẹn alìbírù láyàbùlá wàdánbù láyúsà wàdàyánù láyàmù dáadáa agbọ́ní ma ń gbóòrè dìgbó bẹ́ẹ̀ náà sì nìkan ọmọ adámọ̀ yìí gbàgbé mo tún mo tún ọlọ́run ní wà sí àǹfúsì fún afọlá fìrún ẹ máa kéèsí ẹ máa dáhùn mọ̀ látara ara yín rẹ́kọ́ọ̀dù ọmọ adámọ̀ kò lè dàbí tọlọ́run láíláí tọ́lọ́lọ́run bá ń gbà tọ́lọ́ bá ń sọ̀rọ̀ rẹ́kọ́ọ̀dù tiẹ̀ ó ní sọ́tùtọ̀ àyè mí nínú alukoran kẹrin ó ní à ń ṣe iṣẹ́ mọ́lẹ̀ sí kìtàbí láyà sí lọ́rọ́ táwọn kẹrọmọ́n kàtìrín yàlàmú na wọ́n tàfàálù tí wọ́n ti dè mọ́lẹ̀ ẹ wà á rí rọmọ adámọ̀ tí ń kíkù rẹ́kọ̀dù sọmọ adámọ̀ bá gbé ọ̀rọ̀ 70 years ọ̀rọ̀ ọ̀rọ̀ 70 years mẹ́nìkan sọ sí ilẹ̀ láyé àdíjò sí láyé mọ́ wọ́n ní tẹbí bẹ́ẹ̀ náà ló sọ ń jò ní wọ́n sì mú pépà 70 years jáde mo bá sórí social media ọ̀rọ̀ tẹ́lẹ̀ ká ti sọ láti seventy years tó bá jẹ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ ni yóò máa kó ìbà tó wà tó bá jẹ́ ọ̀rọ̀ ọbú táwọn èèyàn jogún ni yóò máa kó yàbá níbi tó wà bẹ́ẹ̀ náà ni fídíò wọn ti tẹ́ ti ń sọ̀rọ̀ gbogbo ìgbà tí social media ò tí dáa pé ò tí dáa tó báyìí tí wọ́n máa gbé àwọn àwòrán àwọn dọ́hùn wá náà nísìnyí náà ẹwù wọn gbà yẹn o ẹwù wọn gbà yẹn o ẹwù yẹn ti ṣe o ẹwù tí wọ́n sọ o tí rẹ́kọ́ọ̀dù ọmọ èèyàn ti lè dàbí tọ́lọ́run láíláí tẹ́lẹ̀ ìhun pé kò yẹ kó jẹ́ pé kò yẹ kó fa sábàbí tí ẹ̀rù rẹ́kọ́ọ̀dù ọlọ́run fi máa bà wá nígbà tọ́lọ́run máa ń sọ̀rọ̀ rẹ́kọ́ọ̀dù pé ẹ máa ń ṣe lọ mọ́ òyì inna Allah kana alaykum raqiba òun gan ni mòdún al-khutbah onítọ́fíìkì khutbah muraqabatullah ká sọ ìwọ̀ ọlọ́run ká má misbehave ká kama tayọ àlà títọ́ bá títọ́ ìwọ̀ rẹ̀ ẹ̀sìn tó ga ni faraqibullaha ha muraqabati ẹjẹ́ á kí ìtọ́lọ̀ dáadáa torí pọ́lọ̀ náà ló ń sọ wa ìnàlọ́ akáná alékún rọ̀pìlà wọ̀mù tọ́lì ń nà láàmà àlìkùn tí sọ́tọ́lọ̀ máa ń sọ wa ni pé ó mọ̀ fẹ́ wa lámọ̀kan ẹni akẹ́nìkan sọ̀rọ̀ lánàá ó ní inú jìn ó ń sọ̀rọ̀ àwọn èèyàn olóṣèlú ló ń tọ̀ wọ́n wá ń sọ jàmbá tàbí wọ́n ti fún mo ní àfáà mi kan náà sọ bẹ́ẹ̀ rọ̀yìn mọ̀ lọ. wọ́n ní tẹ̀bá fún mi tí wọ́n bá fáwọn ní punishment tí ọya wa gbéra pẹ̀lú ìròyìn ẹsẹ̀ látẹ̀kọ́ máa fẹsẹ̀ ní lọ́tọ́ọ̀fì ní Ghana. wọ́n láwọn wọ́n ti àtẹ́kẹ̀ torí pé àwọn ọmọ báwọn ó débẹ̀ ìjọkan nínú nǹkan méjì tí wọ́n bá sọ pé ẹni tí ẹjọ́ ń sùn lórí bẹ́ẹ̀dì afẹ́ mọ inú ẹ̀ wọ́n ní ti Ghana làwọn ò mú ẹjẹ́ máa rìn lọ Ghana títí tí màá fi dọ̀hùn tẹ́ ẹ rí tẹni tá a jọ ń sùn lórí bẹ́ẹ̀dì yẹn mo lè mọ́ mọ̀nú ẹ̀ tálíkì amófìdé mo lè mọ́ dénú ẹ̀ tálíkì amófìdé inú ilé kan náà láti jọ wa níbi tọ́mọ èèyàn burú dé ń lọ Ghana pẹ̀lú orin ẹsẹ̀ èsì ẹ̀wà fún yín lábọ̀ ṣùgbọ́n mo lè má dénú ẹnì kejì ní toró jìnnà ju Ghana lọ ó jìnà ju London lọ ṣùgbọ́n yóò bá sọ àdínkì kan tó yege àdínkì àdínkì Yorùbá náà ni wọ́n ní òkùnkùn òní kùn ni wọ́n máa ṣe kó nínú mọ́mọ́nú torí ẹ̀ ó rọrùn fún láti sin Ọlọ́run Ọlọ́run òkùnkùn òní kùn nínú mọ́mọ́ inú ara bí ẹ̀ ní kẹ́sì tẹ́lómìn ilẹ̀ yẹn wọ́n fi mọ ẹni tí òsín lọ́wọ́ mọ̀ tó òsín lọ́wọ́ tó jẹ́ pé òun náà mọ̀ pé kò sí tó lọ́wọ́ fi Allahu Akbar òun ṣe àti la ilaha illallah kò yẹ kó rújú rárá ó mọ̀ pé kò sí tọ́lọ́wọ́ fi ìrùkú àti sùjúùdù òun ṣe ó mọ̀ pé kò sí ọlọ́ọ̀bà kéré nùgbà àyà àwọn ìtí wọ́n tí wọ́n fi hàn yẹn wọ́n ni ọlọ́ọ̀bà mọ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ wọ́n fi hàn àwọn èèyàn torí àǹfààní kan tí ó jẹyọ lọ́dọ̀ wọn sábà ní pé kò kankan ó wùlẹ̀ sọ pé àwọn òsì lára yín bá lọ ẹni tí bá ń tí bá níbi òkùnkùn òun rí jàǹfààní kan lọ́dọ̀ àwọn tí wọ́n jọ ń kójọ ní wọ̀sán ìlàrí tó wáyé pẹ́kò tí ò bá rí jàǹfààní kankan yóò di ìpìlẹ̀ àgbẹ̀hùn ìtara yìí ibi máa ń fa nìyẹn o ohun tí máa ń fa nìyẹn òun rí ní nǹkan kan tó jàǹfààní kan tó jẹ tàyé lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe ìbáàdà ní ọlọ́run lódodo ibi tó tún lọ darapọ̀ mọ́ sí èsè ìlànà tọ́lọ́hun ó ń retí àǹfààní kan níbẹ̀ tó jẹ́ tayé náà bákan náà tó bá rí pé àǹfààní ò ní sí mọ́ yóò wọ rẹ̀ jáde ìyẹn gẹ́gẹ́ ní sọ̀fẹ́ ìlú tí ò bá wí àgàbàgebè ojú èkì wọn ò sì ní wà lùjẹ́ náà pẹ̀lú ẹ̀rí Al-Qur'an Karim àtàdítà náà ti sallallahu alaihi ìlóbìbì èébú lẹ́nu Yorùbá wọn ní mọ̀nà fi kí ni wọ́n ni oníwọ̀n bá yarí kanlẹ̀ ẹgbọ́n tó wí a ní òsè sùúrù a sùúrù wọlé ń pé kí n sí ẹgbọ́n tó wí ni torí àbùkù ńlá ni ẹni tí èsè mọ̀nà fi kí dábàá pé mọ̀nà fi kí yóò yarí a ń bèèlè ẹni tó jẹ́ pé òun náà mọ̀ pé mọ̀nà fi kí lòun àìní tó jẹ́ mọ̀nà fi kí yóò yarí pé ọlójú èjì lòun sẹ́ yóò yarí tóun náà sì mọ̀ rẹ̀ kátó wá pé kátó wá kátó wá sọ pé yẹn lára ẹ̀. Ànábì sallallahu alaihi wa sallam léèrè pé kí là

wọ̀lá ị sí hàn ha máa lọ lẹ́bùn yẹn mùsùlùmí òdodo bá wọ́n sẹ̀mọ̀ júwe lẹ́bùn tó kàn fún ọlọ́run ti parí ẹ̀ àǹtàbùdà lọ́ọ̀hà kẹ́ ànà kàtàrọ̀ kọ́ máa sin àlọ́ ní ìgbà kan rí àlọ́ dáadáa ní kọ́ kọ́kọ́ sin àlọ́ òná lẹ́bùn míì ní pé kọ́ bí ìgbà tó ń rí àlọ́ kéèmì àtẹ́wà bèèrè alẹ́ rẹ̀ ká ìzámi ara wa tí a fi wà ń lẹ́bùn yẹn ẹ má jàkà ara wa ọdọ̀ àbẹ̀ pé ìzírò ló súnmọ́ ká kọ́ pípọ̀ láàbù tí mo gbé dúró tí mo sọ pé Allahu Akbar tí bí pé mo rí Allah ni mo ti sọ láti yẹn torí a máa bá àti ń ṣe nígbà tàbá wà lọ́dọ̀ àwọn ọ̀gá lọ́fíìsì ọ̀gá lásán nínú kójọ́ gàgbà àbọ̀gà tó tẹ̀lé níbi iṣẹ́ àwọn tẹ́kàn bẹ̀tọ́ dá ò lè yọ ọ̀yàn yóò kàn tí ìjọ ọ́fíìsì ni àmọ́ ọ̀nà ọba tó lè saniléètì láì tó lè dá gbogbo ẹ̀rù tó wá fẹ́ kó dàrú àti tẹ̀ní àtàlàáfíà àti gbogbo nǹkan òun la ń sìn ní ìgbà tí ò rí wa ṣùgbọ́n ọ̀gá tí ò lè kò lè gbafẹ́ ó lè sọ pé ẹ máa lọ sọ́fíìsì yẹn kúrò ní ọ̀gá punishment tó lè ṣe ọmọ adámà wa bẹ̀rù ẹ̀jọ́ lọ́wọ́ bẹ̀lẹ̀ ìdá lọ because àwọn ìtàkùn ní fíkò ilẹ̀ àyà àbí fíkò hadith àgbọ́yé àyà Quran àbágbọ́yé hadith ó ní káàsó mọ́ àwùjẹ báyìí tá ń lò nínú ìgbà lọ́wọ́ láti gbọ́ yí dáadáa ọ̀rẹ́ ibùdó lọ́ọ̀ta àti dábùdó aláàkà alákàtàrà ọ̀kọ́ òsìn ọlọ́run nígbà tó ń rọ́lọ́run bí rẹ̀ lérè kí nínú obìnrin mi lérè ṣé bí mo ṣe ti hajjùrù ṣé bí mo ṣe ti fìyàmù nìyẹn ṣé bí mo ṣe ti sọ̀láàtù nìyẹn ṣé bí mo ṣe ka Kùránì ṣé bí mo ṣe bẹ aláìsàn wò nìyẹn ṣé bí mo ṣe pèyàn lórí kọ́ọ̀lù nìyẹn ṣé bí mo ṣe lọ kí ẹnìkan nu torí sọ ọlọ́run àwọn ní wàyín hmm, náà tẹ́kùn tààrọ̀ bó bá tẹ̀ẹ̀rí wàyín náà wóyọ̀ rọ̀ ó tàn àjò tàn kankan náà ní méjèèjì yàtọ̀ díẹ̀ ló fi wà ń bẹ̀ nígbà tí wọ́n ò rí tí wọ́n tún mọ̀ fún òun rí ọ àwọn èèyàn ti iṣẹ́ kíṣẹ́ níbi iṣẹ́ ìjọba tó bá jẹ́ pé ọ̀gá ò sí ìdálábò sí tọ́gà tọ́wọ́ ọ̀gá bá mọ́ àmọ́ ní pírẹ́sẹ̀ǹsì ọ̀gá ẹ̀rọ bà wọ́n wọ́n sì tẹ́gìdì bẹ́ẹ̀ náà ni private company wọ́n sì tẹ́gìdì tọ́kàn rẹ̀ ó balẹ̀ pé báwọn èèyàn bá ń ṣiṣẹ́ báyìí nígbà tá a bá ti bẹ̀ kò ní ìdíkà máa wá bí mọ́ níjọ́ tí ọba tún wá wọ́n sì ṣe bàtújẹ́ tìjọba ní àbítàdá ni. torí pé nígbà tí ọba wá wọn pé kò rá wọn kò sì rí wọn náà nù ọ̀yàtọ̀ sí ọlọ́run o fàyín làm sákùn tààrọ náà yàrá ọ̀kà kò sí gbàtà lọ́wọ́ ẹ̀ ààrí ó sì rí wa Ibn Umar radiyallahu ta'ala anhuma ó ní òjíṣẹ́ ọlọ́run gbá mi ní ara ó gbá ó ní máa sin Allah kàánà kàtàrọ̀ ó tún dáwà àti òsì fún mi lọ́tọ̀ èmi nìkan ló sí fún yàtọ̀ títí gbogbogbò ẹnìkan ó bi ànábì léèrè sallallahu alaihi ó ní hadith mi ojúkí ọlọ́run ẹ bá mi sọ̀rọ̀ àbá lọ ìgbà máa lọ bá ànábì sí ni pé afẹ́ tún mọ̀ nípa àlùkìyàmù ẹ̀tún tún wá sí kún bá ti ṣe wà tẹ́lẹ̀ sallallahu ta'ala sallam hadith ni wàjí alihu bó jàzà ẹ bá mi sọ̀rọ̀ wọn bá òjijì ọlọ́run ẹ bá mi sọ̀rọ̀ wọn bá ọ̀rọ̀ oríire mi lálùkìyàmù oníṣẹ́ ọlọ́run ní sọ́ọ̀lì ìsọ̀lá àtàmọ̀wá tẹ̀rín ṣe sọ̀lá àtúgbẹ́ntì oníṣẹ́ mi mọ̀ kírun bẹ́ẹ̀ni tí ń kí àti kányìn tí ìmọ̀ ẹ̀tẹ̀ iná bá mọ̀ sọ látọ̀ àti kányìn á kì dájú pàtàkì wá lọ tí nábílà bá ń bẹ ní ìsájú ẹ̀ àmù wa tí bá ń bẹ lẹ́yìn ẹ̀ àmù wa á farabalẹ̀ ní ìrùkú rẹ̀ àti ìtìjú rẹ̀ ju tàtẹ̀yìn wá lọ eléyìí dájú àbẹ́ẹ̀rẹ́ àwọn tán yẹgi fún ni tí wọ́n bèèrè ìṣẹ́jú kan ayé pé ẹfún mi ní some second kí ní yí ń ṣe ọ̀nà ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wọ́n sì yẹgi ní pẹ̀lẹ́sẹ̀ láìpẹ́ ó ń fẹ́ kọ́rọ̀ ọ̀njọ́rọ̀ àsọ̀kan tó bá jẹ́ àti ṣe bẹ́ẹ̀ fún lórí àbòsí tó wáyé pé àbòsí ni wọ́n se fún wọn tán nípa wọn ọ̀rọ̀ ń sàǹfààní fún wọn ṣùgbọ́n yìí máa jẹ́ ọ̀rọ̀ ẹni tí ó mọ̀ fún òun ti ń lọ àlùkìyàmọ̀ náà tí ó sì wí káyìn pẹ̀lú àánú ọlọ́run ẹni tó máa pọ̀ ti ń lọ ní lónìí ẹ̀fún mi some second Ànábì sallallahu alaihi wasallam ó bá ẹnìkan sọ̀rọ̀ ó ní ìfẹ́ ìmìnà lọ́ọ̀ tíjú ọlọ́run fa èmi náà rí bí sọ̀rọ̀ yẹn mọ́ mú wá sáàrin wa lónìí ẹ jẹ́ ká ti jú ọlọ́run o ìsìyáàkà ní rọ̀jù lẹ́ni ní sọ́ọ̀lì yìí àṣẹ̀rọ́tìk bá a ti jú àwọn èèyàn kan nínú ara wa àbínú ẹbí wa àwọn tó jẹ́ pé a lè yà wọ́n wọn ò lè yà wá gbogbo lọ́pọ̀lọpọ̀ gbà táà ní fẹ́ kí wọ́n mọ̀ pé bá a ti ń ṣe nìyẹn táà ní fẹ́ kí wọ́n mọ̀ pé bá ti ń hùwà nìyẹn lára nínú àwọn tá àyè tá ìsábà ayé àyígbò pẹ̀lú wọn táwọn ní ilé tí wọn yígbò pẹ̀lú wa táàsì kẹ́kẹ́ mọ́ bá ti dé dìmọ̀ òjíṣẹ́ ọlọ́run bẹ́ nìyẹn sọ̀rọ̀ bá sọ̀hábì yẹn sọ̀rọ̀ pé ti dú ọlọ́run bẹ́ẹ̀ lọ bó ti ń ti dú àwọn èèyàn kódà ń bẹ nínú àwọn èèyàn àníwọ̀ bọ́ọ̀sà lójú wọn àti ní bẹ́ẹ̀ wúlẹ̀ lójú wọn kọ́kọ́ sí gílẹ̀ ó ń bẹ̀rù àwọn èèyàn bẹ́ẹ̀ áfíkà lásọ lọ́rùn kéèdì tẹ́sẹ̀ àpèjúwe nìyẹn o kátó wá sọ fún ẹ̀fẹ́ tẹ́sẹ̀ tó ẹgbẹ́ tí a bá ń sẹ́lá àmọ́ báyìí agbó agbé bọ́kítà làbáwọ̀ tẹ́lẹ̀ àwọ̀ sọ̀tọ̀tọ̀ nínú tó bá jẹ́ wáyé sí ń kọ́ nínú àwọn ayé alkùránì kẹrin tó jẹ́ ìsìnkẹ́ ká sọ kátijú ọlọ́run púpọ̀ ìtijú ọlọ́run bá lé káyọ́ bàjẹ́ ayé generally Nigeria specifically ládàáyẹrí àìtijú ọlọ́run ara tọ́lọ́run sì ti ń jọ́lọ́run ni pé ọba onítùú tó ga ni tàbá rántí pé ọlọ́run payé rẹ́rí yóò sì kàn padà parẹ́ ó yẹ kẹ́rù tó bà wà mí ta ni wọ́n lè ta ni wọ́n lè ìsàyàkókò nà títí nínú ẹ̀dá ọmọ èèyàn tó bá wa èèyàn ti ṣe àyàkókò nà tí sọ́lọ̀ yìí tó lè ṣe sùúrù tó sì lágbára káyọ́ parẹ́ tó sì ní parẹ́ wọ̀láì ní stéètì kọ̀ọ̀kan nílùú yìí yìí tí èèyàn kan bá lágbára àti pa stéètì rẹ nínú tí wọ́n gbàgbò sí fún wọn dé wọ̀láì stéètì kankan ní ẹ̀sìn sí bọ́tún wọn ò lágbára wọ́n fi mọ́ sọ pé àfàyàn ọlọ́run lọ́wọ́ kò sí ẹnìkan tó ní sùúrù bẹ́ẹ̀ nú ẹ̀wọ̀n ìdáta tó ń bá àwùjọ yìí wọ́n ti tẹ́ ẹlòmí ìloro tó róhùn náà ló padà pòun náà nígbà tí orí nǹkan tó bá ti kó orí nǹkan ni yóò ti ilé ìjọba ó ti parẹ́ ẹ̀dá rẹ̀ wọ́n fẹ́ gbé yóò ní kò tẹ́wọ́n náà fẹ́ gbé tẹ́wọ́n lọ́dá lọ́nà mo bára lẹ́mi sáwàdà mo ní tí bá kọ́ wọn bá ti ààrẹ ni wọ́n mọ̀ gbà tó 50 billion ó ṣe bí mílíọ̀nù mọ́wí ní àwọn olóòlè òkèrè mo ní kí wọ́n ṣe mílíọ̀nù mọ́wí mo ní bílíọ̀nù ní ẹ̀hẹ́n àfihàn wọ́n sì tó sọ pé gbogbo nàìjíríà làwọn gbà mo ní wọn tí ẹ̀yí dá padà mọ́ láyé bí táwọn èèyàn bínú rẹ̀ dé sábà rí pé ọ̀rọ̀ pé ẹ̀mọ́ wá kọ́ ó lọ rámi nù ọmọ adámà ń bínú tó yẹ pé tí wọ́n bá kápá ẹ̀ ní wọ́n sì kórìlédè rẹ̀ táwọn ọmọ ti parẹ́ pẹ̀lú ẹ̀ ọba tó wá kápẹ́ ẹ̀sẹ́kọ̀ọ́ ẹ̀ká bẹ̀rù ẹ̀ ọba tó kápẹ́ àti ṣe bẹ́ẹ̀ ẹ̀sẹ́kọ̀ọ́ ẹ̀ká ti jú ẹ̀ kò sì tẹ́ àti ti tẹ̀lé bẹ́ẹ̀ mo fẹ́ nìkan tó sọ pé àti ìtẹ̀lé bẹ́ẹ̀ torí ní mo dìmú lẹ́rìí ni wípé ń táwọn kan ṣe tọ́lọ̀ fi payé rẹ ọ̀kan nínú nínú 100% sí 1% sí 100 díẹ̀ dáǹtẹ ní ìdìmọ́ tó rẹ̀ pàrẹ́ gbàgbà ní ọ̀bọ̀ èyàn rí gbé kalẹ̀ ní òjẹ́ gbọ́mi yóò àti sédé ní kọ́lọ̀ ń pàwárẹ́ ó máa mọ̀ mọ́ pàwárẹ́ ni torí pé tó fi pàwọn kan rẹ̀ ń jọ sí nínú ìtàn tí ọ̀pá rẹ̀ ìtàn Al-Qur'an Al-Karim ó jẹ́ bí wọ́n pa àwọn kan rẹ́ torí pọ́kùnrin àtọkùnrin bá wọn sùn tún bára wọn sùn ọ̀kan nínú tí tẹ̀lẹ̀ lọ́wọ́ ní ìsinmi kéèsè ó bá tẹ̀lé pélé ìwé kan ní máa ń tẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ amádáhùn lérí nígbà tí ó àfẹ́sì ìdáwọn ọ̀kan nínú ẹ̀ ni òwò burúkú tí wọ́n ń ṣe àtàbò títà ń ṣe níbi òwò tí wọ́n jẹ́ kí igbá ó kún mọ́ tí wọ́n ti fọ̀pá wọn débi tó pàágùn dé mọ́ àwọn kan parí nítorí ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ṣẹ̀ kan Ọlọ́run sọ pé mo pa wọn bá rẹ torí ẹ̀ṣẹ̀ kan báyìí ìparẹ́ tó lọ́run sì sọ fún un pa wọ́n rẹ yẹn ó tún ròyìn bó ti pa wọ́n rẹ ó pa àwọn kan rẹ ó ní onígbà tí mo pa wọ́n ó ní fàárísà rọ bá kíyà kò sẹ́kù ẹ̀dá kan nínú wọn gbà mo pa wọ́n rẹ tán ayé tá a ti wáyé náà ni mo nígbàgbọ́ pé tí yẹn bá jẹ́ mùsùlùmí òdodo yóò bìlífù nínú history alukoran kiri kì í sàròsọ báwọn kẹfìrí ti máa ń sọ pé àbàtórè la wàlẹ́ ìbọn jọ̀hún àlọ́ ni mùsùlùmí òdodo ó bìlífù ọlọ́run pa àwọn èèyàn kan rẹ́ kò sì dẹ́kun ẹ̀dá kan. torí pé wọ́n ta aláìgbọ́sọ́lọ̀ wọ́n ta aláìfijú ọlọ́run ọlọ́run sì ní òun ní ayérẹ́ mọ́ torí bẹ́ẹ̀ títí tí òun fi pa gbogbo ẹ̀rẹ́ papọ̀ tí ò sì ní sẹ́lì kankan tí ń tẹ̀mí mọ́ nínú àwọn àyà òun náà ní pé ìwẹ́dà sára kàìbá ní àní fàyí ní kọrí ibẹ̀ tí wọ́n bá bi ọ́ léèrè wà nábì nípa mi fàyí ní kọrí sọ pé mo súnmọ́ wọn kì í sọ ọba tá à ń sẹ́ táà ti ju ìpèsọba tó jìnà kéèsọ̀gá tó wá ní last week tó tún dẹ̀yìn ọ̀sẹ̀ mẹ́ta kó tó wá wọ́n ní wọ́n ti lọ Ghana ẹni tí ò ní wá bí tẹ́ ò ní wá ẹni tí ó wà tí ó sì tẹ́kì tẹ́ ó sì yóò sì bẹ́ẹ̀ ọlọ́run ìṣe bẹ́ẹ̀ o fa inú ìkọ̀rí ó ń bẹ pẹ̀lú yín gbogbo wa sojú ẹni láti ń tẹ ogun táǹtì láti ń hùwà bá ti ń hùwà àtolórí àtẹlẹ́mù nínú àwọn àyà ọlọ́run ní máa yà kúnnù mí nàjúwá sàlátà bẹ́ẹ̀ bá pé mẹ́ta ìlàhùn àrọ́ bí ohun èmi lẹ́nu kẹrin wọn ibi tí wọ́n ti fẹ́ dayérú ibi tí wọ́n ti fẹ́ pààyàn ibi tí wọ́n ti fẹ́ gbéyàn ibi tí wọ́n ti fẹ́ jíyàn gbé ibi tí wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú wà lóru ibi o nígbà wọn dé tó mọ tó mọ tó mọ tó mọ gbogbo kíníkíní wọn wọ́n kọ́mta ẹgbọ́ fún ọgbẹ́ tí wọ́n bá jẹ́ márùn-ún ìlà ohun asáàrí tó hun èmìlẹ̀ nìkẹ́ bá wọn wà láàdínà tí wọ́n bá pé mẹ́ta tí wọ́n bá jẹ́ méjì èmìlẹ̀ nìkẹ́ tá wọn tó bá jẹ́ òun nìkan ní ronú kún fẹ́ dayérú mo ń pẹ̀lú ẹ̀ wà láàdínà tí ẹ bá tó wá pọ̀ ju òǹkà dálùkùránì mú wá ìlọ ibi tó kà yẹn bá dé ọlọ́run ló tún kún wọn subhanahu wa ta'ala wa huwa illa huwa ma'ahum aina ma kanu gbogbo mi tẹ́ bá wà lọ́nà ọlọ́run náà ń bẹ pẹ̀lú wọn thumma yunabbi'uhum bima 'amilu yawmal qiyamah yóò wà sanwó lẹ́sàn gbogbo sẹ́yìn lọ́jọ́ gbogbo alkiyama ọmọ adámọ̀ bọ́ ìbéèrè mi ni pé àwọn tá ń bẹ lókè pẹ̀ àtàwọn tá ń bẹ lábẹ́ pẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi náà ti láàrin bàbá wa ìyá wa ọwọ́ ta láwà àwọn tá ń bẹ lókè pẹ̀ tá ń sẹ̀mí àtàwọn tá ti sin ọwọ́ ta gbogbo wa wà sáà fi pọ́nlọ́n lé sí ìdáhùn yẹn sẹ́ẹ̀dì pọ́nlọ́n lé ni àbíbọ̀rọ̀ sí nínà nu ẹ̀ẹ̀dì pọ́nlọ́n lé o èèyàn tó kú èèyàn tí wọ́n ń jẹ níyà èèyàn tó kú ní ọba máa sọ pé ọlọ́run fẹ́ kún sinmi fún èèyàn tó tí wọ́n jẹ níyà ni wọ́n sọ pé ah abálágbọ́já púpẹ́ ó bọ́ lọ́wọ́ ọ̀yà ikú padà kojú ẹ̀rẹ́ náà ni ẹ̀yin ò sì nímọ̀ pé ìyà tó dùn tẹ́ǹbà káànù ló lọ jẹ lábẹ́ pẹ̀ tó bá dé ìdájọ́ òdìdí ọlọ́run ẹ̀yìn tí ń sọ pé ah àdìgbàtí ikú gbàyà lọ́wọ́ lágbájá àbúgbà lágbájá lọ́wọ́ ọ̀yà yìí bíyàn jíyà bíyà jẹ́yàn kò sóore nú méjèèjì ó sì bẹ́nà mọ́ rẹ́ nìkan mọ́ lọ kí àwọn èèyàn kan fún tábíà bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sí sí ọmọ ìyá wa kan ni wọ́n jọ sọ̀rọ̀ pẹ̀lú ọmọ ìyá rẹ̀ lórí fóònù wọ́n ní kódà ọmọ ìyá òun táwọn bá sọ̀rọ̀ yẹn kájà aago mọ́kànlá àbọ̀ sí méjìlá ọ̀kan wà nàìjíríà ọ̀kan wà lábúrọ̀dì wọ́n ní náà bá pè àwọn lágbo bóyá bí áfítà kiri pé ọmọ ìyá yìí ti jáde láyé òun ẹni tí ń yẹ́ hò táwọn sọ pé tẹ̀kan lọ́sùn ká máa sọ ìtókù lọ́la tẹ̀kan lọ́sùn and discuss the progress wàláhìí nígbà tí mo lọ kí wọn wọ́n ní àwọn tó ń sọ̀rọ̀ débi ọdún ìdùn láti àtàrẹ́sì pé táwọn bá ti dé èbí kọ́ àwọn fẹ̀kan pa ọdún pọ̀ sí ní báyìí bèrè kódà wọ́n sọ orú ẹran tí wọ́n pa kó lè tó lóru ọjọ́ náà ní késo ọjọ́ kejì wọ́n ní àwọn òbílì ẹni tó sì yẹ kó bìlì ẹjọ́ graduate ṣẹ̀rí àdì anybody bó ṣe rí yẹn ó dàbí pé àwọn lálà àwọn sọ̀rọ̀ ní to twelve kò sí ẹnìkankan ò sí claim ààrẹ kò rẹ̀hún kò rẹ̀hún náà wọ́n sì pẹ̀hún láfíà three pé ó ti jáde láyé inú ilé kan náà wọ́n á ìbẹ̀mọ̀ á ní tó ọlọ́nkọ bá wà kẹ́ ọlọ́run ibi tí mo á fẹ́ lò tí mo fi mú tàn yẹn wá nìyí ọlọ́run kó ṣe ní ẹni tí ó máa bí tí àwa tá àti kù ìkẹ́ ọlọ́run ni máa fà tọ́lọ̀ bá kẹ ẹrú ẹ̀ ní sọ́tọ̀ àgbọ̀rọ̀ ọlọ́run yẹ sẹ́ṣì oró nábí lẹ́dí ìnàlámi àlẹ́kù bí i ní sọ́lì fi yìí aláàkọ́ òfin ní alẹ́ ìmú aláhùn yá zánùú àwọn ni àwa lómi ń bọ́ lójú wa pé lágbájá lọ òní ń wò pé jọ́wọ́ ni abdulkareem àti abdullah àti ibrahim ní wọ́n pọ̀ ayé yìí bẹ̀ yìí tí wọ́n mọ̀ wá gbádùn bóun náà ti ń gbádùn yìí ìkẹ́ ọlọ́run máa fà tó kó kù ní ọmọ wa jọ máa mánéjì ẹ̀ òun mọ̀ yóò máa bẹ náà nínú àwọn àyà òní pé wà nánà akọ̀rọ̀bù ilaykum min habl al-warid ọlọ́ọ̀lọ́ súnmọ́ wa náà àwọn àyà tí mo ti kàtájú nínú àyà ilé o tún sọ fún wa pé mo súnmọ́ yí ju ìsan ọ̀run yí lọ kí ló tún wá kù nínú ẹ̀ láti wá ń rí bọ́mọ adámọ̀ sí ń lo ayé rádaràdá yìí àgbà ọmọdé ọkùnrin obìnrin onílé àlejò wọ́n nígbàgbọ́ wípé àfikẹ́lẹ̀ kan sunkún káwọn tó rẹ́rìn nígbàtí wọn ò síjú ọlọ́run ìwọ̀ àárín àwọn àtọ́lọ́run ti kọ́kọ́ bàjẹ́ ẹ̀wọ̀n ní sì máa bí kí wọ́n pa mara yé lẹ́kùn kí wọ́n dàmọ́ mara yé ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́bi léèrè tó sọ pé òun mọ̀ pé òun ò lọ́rùn èyàn ń sọ bẹ́ẹ̀ tí mo ti gbọ́ rí o fi ọlọ́run bá lóra àwọn náà mọ̀ páwọn lọ́rùn yẹn ní kọ́ máa tí ò máa ó ṣe é ṣe kájọ máa kéwú ó ṣe é ṣe kájọ máa pàdé lọ́sìn kódà èyí tí ò sọ sí ẹ̀ jáde tó sì jẹ́ pé ewé ẹ̀dáhùn náà ni àwọn tó bá hàn láyé ọlọ́run kan pàṣírí wọn hàn wá ni Ogun State kọ́lọ̀mbá ni sanwó lẹ́sàn rí tíjọba bá ń ṣe tó kò rí ẹ̀ka àtò àmọ́ pàkíyèsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí wa sábà ṣe tó tọ́ka sọ ogun tí Ogun State government gbé tó gbé ti àwọn kápọ̀ máa ráyé lẹ́kún jayé wọ́n ti sọ specifically mo ti ń wo àwọn tí Ògùn State ti mú kí wọ́n gbé wọn wá lórí àwòrán tí mo ń wò báyìí wọ́n sì bí wọ́n lérè ọ̀rọ̀ nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọn ọ̀bẹ náà lóyìn tó jẹ́ ẹni tó bá ti rí mẹ́sẹ̀jì yẹn yóò mọ̀ tẹ̀sí táì sọ́ọ́ tí mo ń sọ yìí mo ní ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ń ṣètì yìí o ibi tó bá kù sí ọlọ́run bá wọn ṣe o àwọn ọlọ́pàá tí wọ́n ti sì sí ìsẹ́ náà tún gbàbọ̀dé wọ́n sọ débi ní pé táwọn bá ká ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mọ́ ilé kan àwọn ògbé láńlọ́dù náà àfi tí wádìí bá sọ fáwọn pé kò mọ̀ tó fi gbàgbílé àwọn ó ṣe investigate thoroughly títí tí láńlọ́dù náà fi tẹ̀wọ̀n ẹlọ́sìwájú ọ̀rọ̀ tí mo sọ yìí ànálè ní ní mẹ́sẹ̀jì yẹn lọ́wọ́ wọ́n wá ń tún tẹ́ta fún wọ́n wá ń bi wọ́n léèrè wàláhì tàláhì súnmọ̀ bí láìláì láìláìláìláhù àwọn bí mélòó kan tẹ́ kọ́kọ́ bi léèrè tẹ́ ń gbórúkọ wọn mùsùlùmí ló bí wọn táyé ní ìgbórúkọ kan tó sí ìgbórúkọ kan ló kọ tán dágbé báyìí lòun jẹ́ wọ́n lè padà máa bẹ ẹlòmíì léèrè nígbà tẹ́lì sí kó bẹ́ o àmáwọn tẹ́ kọ́ bi léèrè bí mélòó kan ọmọ tí mùsùlùmí táyé ni wọ́n ni Yorùbá máa sọ táwọn àwọn ìyá tí wọ́n fìdí wọn jóná tọ́lọ́rọ̀ tí mo sọ ń jò ní mùsùlùmí ló pọ̀ jù nù ẹran tìwádìí àwọn ilégún tẹ bá mọ̀ lọ Yorùbá ẹmọ bèrè ó kọ wọn àwọn ilégún àpààyàn gidi gan sáńpẹ́ pẹ́tẹ́ má ti jáde báyìí àti bá àtàrà wọn kó jáde ó sì pààyàn kílẹ̀ tó sùn research níwọ̀n bá lẹ́ẹ̀sẹ̀ kẹ́ tó get information tí mo fún yìí bẹ́ẹ̀ náà làwọn olóró nígbàtán gba àfáàfá lára ìtànlélé ìwọ̀n èmi náà dídáyé àwọn bíi méjìlá wọ́n tó mẹ́wàá ń bẹ̀ tó jẹ́ pé mùsùlùmí ló wọ́n sáyé nígbàtí wọ́n pa àkójọ bákan náà ni lásìkò lásìkò tá ń pẹ́ mi nìyẹn èé ṣe tí kìí ṣe táà ní fira sákèsí ibì kan ló fi àwọn ọlọ́pàá ń sọ àwọn èèyàn tí wọ́n ń bí àwọn èèyàn léèrè wọ́n ń béèrè ìpìlẹ̀ wọn ò míì níṣẹ́ lọ́wọ́ tí ń ṣe ọ̀kan sọ fọ́mọ ẹlẹ́ran lòun ọ̀kan sọ wípé ẹ̀yìn pẹ́ńtà lòun gbogbo àwọn tí mọ̀ ń wí náà orúkọ tí wọ́n máa ń sọ mùsùlùmí náà ni wọ́n dá o bí wọ́n ti darapọ̀ mẹ́gbẹ́ èèyàn wo ni wọ́n ti parí eléyìí lòun ti pa mẹ́rin eléyìí lòun ti pa kankan torí pé àwọn jọ máa ń lọ ìjáde ni wọn àgbé kọ̀ọ̀kan fún òṣìṣẹ́ àbíkà bá fẹ́ lọ pàrán jọ máa lọ ní mùsùlùmí ò nígbà yẹn láàyè tíjọba bá dáwà dá mùsùlùmí ò nígbà yẹn láàyè inú tá a gbà mẹ́sìn ni pé káyọ̀ máa dàrú ká fọwọ́ lẹ́rán mùsùlùmí ò nígbà yẹn o ìgbàǹgbà mo ti sọ yìí mùsùlùmí òdodo ò nígbà yẹn nítorí pé àwọn àwọn táwọn sọ pé wọ́n ń dá ọkọ̀ pé ọmọ tí mùsùlùmí bí táwọn òyà àwọn fìdí jóná ìlàwọn eléyìí ohun tí wọ́n sọ ló kọ ẹ̀sìn kọ́là máa gbé pàdé ọlọ́run láti ránu ọlọ́run ìbáàdà tá à ń sọ yìí tó ti sọ fi rán òtítẹ́ rẹ̀ sọlọ́lọ́run

àwọn tí wọ́n gbógun tì í a sì wá káwọ́ gbéra àwọn kan jẹ́wọ́ fáwọn ọlọ́pàá pé wọ́n ní bóòdó ti wá rí gbèsè àìbóòdó ti wá rí ẹgbẹ́ òkùnkùn sí ní ìsìn ibi tó dé ìwọ̀n ló fi sùn tó ti sún ọ́n torí pé wọ́n mọ́ àbíbáwo àwọn ní kò sọ orí bẹ́ẹ̀ ni àmọ́ yìí tí ń confess torí sọ lọ́hùn àbìmọ̀ yìí tí ń confess kan sọ pé nígbà tó tẹ̀síwájú ọ̀rọ̀ ẹ̀wọ̀n báyìí kí ló tún wá kù àwọn kan ti ẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ àwọn kan ti lọ́bì pé ẹmọ́ wọ́ tí wọ́n ti bá àwọn ìsáyé gbogbo ẹnu mo ti tọ́ ní òdodo nígbà yẹn ìní Yorùbá máa sọ pé àjọ nẹ́ẹ̀tán bí owó àríkẹ́sì mẹ́dọ̀ torí pé èsù làwọn gbé bọ́ra ọlọ́run àwọn agbé tọ́kàn wàlá ẹ̀zálù sọ̀rọ̀ bẹ́ẹ̀nà alhaki walbaafi ìjàkadì òsì ní yé máa lọ láàrin òdodo àti rọ́tàlùkì àmọ́fìdé tọ́rọ̀ bá dà báyìí dàrú báyìí generally àbí láwọn agbọ̀n kan specifically àrẹ́sọ̀lọ́lọ́wọ́ dáàlọ̀ sọ́lá nínú ẹ̀kọ́ tó kọ́ wa ni ká máa ka alikunut àlùkùlùtù lágbára ọ̀pọ̀lọpọ̀ wa fẹ́ rí pé àkámọ́rìn sí níbi tọ̀látù lẹ́ìlú wa bóyá làkámọ́ ewu tó sì wà ń bẹ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ ń sá fún torí pé tí ẹ bá ń sọ tá bá ń ka àlùkùlùtù tá ń sọ pé Allahumma izzal islam muslimin Allahumma dámìrì fi eléyìn rọ́bi lé àwọn ọ̀tọ̀ ọmọ lè bá lọ ọmọ tẹ́yìn òtọ́ tó sì jọ ọmọ bíbí inú èèyàn pọ̀ láì orí ìbálọ nítorí pé àwà specific ọlọ́run ṣe báyìí sáwọn ẹni ibi là ń wí àgbélẹ̀pọ̀ sáwọn tó jù bẹ̀rẹ̀ kò sí láyé táyé òbí kan ìyàwó èèyàn lè bá lọ tí bá ń bẹ lára àwọn tá ń wí téèyàn ti dákọ̀ ẹ̀ ọlọ́run ṣe báyìí fáwọn òtá rẹ̀ àtọ̀tá ọmọ nìyẹn là ń wí bóyá ẹrù yẹn ní bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi kàlùkù lùtù àmọ́ nílùú ẹ̀sìn nílùú dáadáa wọn ò lè má kàlùkù nùtù ẹwà bẹ kó túbà túbà fún bí ọgbọ̀n tẹ́jú ní wọ́n fẹ́ lè kàlùkù nùtù bí ọgbọ̀n tẹ́jú mi tí bá lùkù nùtù ọ̀n tẹ́lẹ̀ ìtàwọn èèyàn máa ra kéṣẹ́ ìfẹ́ máa pílẹ̀ nígbà tí yẹn gbórin kí wọ́n fẹ́ máa pàtàkì àlùkù nùtù gangan mọ́ tí wọ́n ìbẹ́lọ́hùn tó lágbára ní àkùnú abẹ́lọ́hùn dáadáa ká sì sọ fọ́lọ́hùn kọ́lọ́hùn ká bẹ ọlọ́hùn kọ́lọ́hùn àwọn ọ̀tá ọlọ́hùn àtọ̀tọ́ ọmọ ádámà léèmà àárín ibi tí mo déhùn ọlọ́ọ̀bá wọlá àjẹ́kàn ṣoṣo rẹ̀ wọlá títóbi rẹ̀ ọ̀tá ọmọ ádámà lórílẹ̀-èdè yìí ọ̀tá ìdàgbàsókè kí wọ́n fẹ́ káyé dàrú káyé mọ́tò kí wọ́n máìlì kíta àwọn gangan náà dàrú ń bẹ̀ ọlọ́ọ̀bá mọ́sàbáwà àwọn léèmọ̀ gbogbo orú ààyè tán bá wà àtìkò tán bá wà lórí ilẹ̀ ayé ọlọ́run bá wa dà án sì bá síbò kókè o mọ́sẹ̀ gbé fún ọkílẹ̀ mọ́sẹ̀ gbé ààyọ̀ nìkankan kó mẹ́ o gbogbo ẹni bá ń ni ọlọ́pì máa ń sá fóró ẹ̀ pẹ́sẹ́ bá ti lọ mímọ́ jẹ bá wọn dá sí ẹlòmíì náà ń bẹ nínú wọn tí wọ́n lè rẹ̀ ìgbà tó bá gbálà ayé tó gbọ́kòdó rọ̀ yóò ma rẹ̀ pẹ̀yẹ́ kí ìlú rí ju jù báyìí wọ́n sọ̀rọ̀ security wọ́n ń sọ wípé ẹ̀yin mùsùlùmí ẹ kíyè sára o ojúlára kan fi sọ́rí o ẹ̀yin kìrìtẹ́nì náà ẹ kíyè sára o ojúlára kan fi sọ́rí o tẹ́ẹ̀bá rẹ̀ èèyàn kan àbẹ́yàn méjì tí mo ń gbọ́nú rẹ̀ láti ìjọ mẹ́ta nù tẹ́ẹ̀bá rẹ̀ èèyàn kan àbẹ́yàn méjì tó ní wọ́n jájòjì ẹ̀dá kù sọ́rọ̀ rẹ̀ nù àwa láàmùjú àjòjì tó sì ní ṣe lóògùn ọ̀sọ́ so àwa làá accuse ẹ̀ kéde security security wọn máa ń jà sílùú tó bẹ́ẹ̀ pọ̀ jà àwọn èèyàn tá ń gbèlú lọ nílùú tó tòrò ẹgbẹ̀ àwọn tí ń gbé bẹ̀ lérè àwọn tí ò wọ́kọ́ ẹ̀ nímọ̀ wọn wọ́n ti tẹ́ tó yẹpẹrẹ kọjá tẹ́tẹ́ yìí ṣe ẹ̀rù ń báyàn láti ìdáràn nílùú tó develop ẹ̀ ní ò lè mọ̀ sáwọn tó ń gbé bẹ̀ náà ọlọ́pẹ́mi kan náà kàn gbé kan nínú àwọn ìlú yẹn rí lóbi sọ tí mo sọ yìí ẹ̀rù ń bẹ tí ò sí ìdáran abẹ́lẹ̀sà tí ọ̀daràn àwa ni ọmọ wa pè sáàkèsí pé tẹ bá rí yẹn méjì tó gbó ẹ̀yẹn tètè pọ́lọ́pàá o tẹ bá rí yẹn mẹ́ta lójú wọn strange kí wọ́n máa ń lẹ̀ mójú tágùn àgbo strange àbẹ́yẹn kan gbọ́dọ̀ dúró kó fọ ọmọ pọ̀ mọ́ kára àpọ̀lọ́pàá ilé ìrìnà àjẹ́ bàbá náà àti tínà pẹ́tọ̀ nígbàtọ̀ tí ó àfíìsì ní ìsìn tí méjì sàkíìsì sàpọ̀ sanwó dáràn síkíọ́sì máa ń mọ́ ní gbogbo àwùjọ kọjá bá ṣe lérò àtòsáàtòrú ní bí gbàtà bá ti pààyàn mẹ́ẹ̀ẹ́dógún àbí 50 ṣàná lẹ́rí mú fó àtàmì àtọlọ́pàá téèyàn bá ti kú tán kásìnà máa mọ́ á tẹ̀ sọ̀rọ̀ ọ̀taràn lẹ́yìn ọ̀ràn dídá òun ni security security ìlú tó lajú dálé lórí bá àdẹ̀ sí kánú ṣẹ̀rí àtàwọn o ọ̀pọ̀ gbogbo security personnel inú hílàhílò ní gbogbo wá wà kàkàkó sàn a ti ń sọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ òkùnkùn mélòó làwọn nínú àwọn tó túbí wọn lọ́gbọ́n ti dìvẹ́lọ́pù láwùjọ kí ló bí gbogbo ẹ̀ ádámù ìsìyà ìnàlọ́ àìfijú ọlọ́run ni a ní bùkátà sí káyé kọ́rọ́ kọ́bà ẹ̀mí ara wa mọ̀hásábàtù ní tọ́pìkì ní ìlò lọ́tọ̀ nínú ẹ̀sìn kéèyàn próòbù ààrẹ kó tó ní kí wọ́n próòbù wa àwọn tí wọ́n próòbù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sábà jìyà àti tí ò bá comply tí a bá kó gbogbo owó ọ̀yọ́ sí torí kó lágbára àti kó kò ní jìyà àti tí ò bá comply tó bá ti sọ fún alábẹ́nú pé lóòtọ́ mo kó ẹ̀sọ̀ ìtẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ ẹni yẹn ti bọ́ èyàn ò lè bọ́ tọ́lọ̀ bá fún èèyàn àìdùwà ló sọ bẹ́ẹ̀ pọ̀lọ́lọ́wọ̀ pọ́lá fún nípa ìnàfà ìnàwó mọ̀ ní kí ṣàlẹ̀ ìsáàbà hálàkà ẹ̀ntà lọ́n bá próbù yóò parun torí kò sí tó ti dìí tí ó fi fún ẹbí ń bí pé torí kó lè má parun ẹgbọ́ tó lọ́n sọ ní sọ́tù ma áríjì tí ọmọ èèyàn mọ̀ fẹ́ kóhun fi ìyàwó òun dí kóhun fọ ọmọ òun dí kóhun fi gbogbo àmọ́ ń fìlà àrùbì jẹ míyà tó sẹ́mùtì nìyẹn kí n fi gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ dí ìyà ọlọ́run ẹtí ló tún kù the property làwọn èèyàn fi ń di láyé ọmọ adámà tó dẹ́kọ̀ kí o mọ̀ sọ fún àwọn ìlẹ́kẹ̀ẹ́ yóò rẹ̀ kìí kóhun fi gbogbo ẹ̀dá ọjà náà ẹ̀ka gbogbo ọmọ ọrụ wọn kóhun nìkan nílà wọ́n wọ́n sọ pé kálà ìwọ iná àládọ̀ ó wọ̀ná kò sí tẹ́ máa bí dí lọ́dọ̀ ayé ni wọ́n ti máa fi nǹkan di ìjọba tí wọ́n rí sọ lónìí kọ́lọ̀ kò wúlò fún àmọ́ wa ẹni tó dá ò dáa tán náà mo sọ lẹ́ẹ̀kan à ń à ń wá bá ti máa tẹ̀síwájú lọ síbi perfection láti lè perfect láti kò láyé bẹ́ẹ̀ náà láà lóṣù kó nínú ẹni tó burú tó jẹ́ ìmọ̀ tó jẹ́ kìnìún ayé tí wọn máa dámọ̀ láàmú tó gbà ìpé tó ń ti jẹ nìyẹn bẹ́ẹ̀ náà láà lóṣù kó òkú pa tí wọ́n lè jẹ nire àfihàn wọn àmọ́ kí wọ́n padà síbi tọ́lọ́run ọ̀nà àbáyọ ìfún láyé àtàlìkì àmọ́ bí torí pé tó bá ti pẹ́ kájọ wà kò ayé ó sunwọ̀n àwọn ní ó sì sòfò bẹ́ẹ̀ni ọlọ́run bá gbàbẹ̀ lọ alìkìyàmà oríire ní àdínkùsọ̀lọ́lọ́wọ́sọ̀lọ́m ó ní ma ń kú ti làdúnà máa lè hí fàwọ́wà ṣẹ̀dì ẹni tí wọ́n pa níbi tí ti ń dáàbò bo ẹ̀mí àti dúkìá ẹ̀ ikú ṣẹ̀hìdì ló kú sáàmù tí wọ́n kú ṣẹ̀hìdì ọmọ àlùjọ ni ó tó bá di pé ó di ojúkọ ojú mùsùlùmí ẹni ọlọ́run òdodo kìí sojo kìí sojo àyà kan bẹ nínú Al-Qur'an Al-Karim ti fi lẹ́nu nígbà tọ́lọ́ tí wọ́n gbógun tà nábì àtàwọn sàhábà sallallahu ta'ala wa sallam wa radiyallahu ta'ala an asabi ajma'in ó ní ọlọ́run ní èèyàn mẹ́wàá èèyàn kan mùsùlùmí òdodo ní kó máa kojú kèfèrí mẹ́wàá ayé ẹ̀yìn lọ́nà báyà mí ló fi parẹ́ pé mo mọ̀ pé báyìí ọ̀ka ní tí mo ṣe lẹ́sìn fún yín pé ìyẹn ni pé tí wọ́n bá jẹ́ tẹ́yìn bá jẹ́ mẹ́wàá táwọn jẹ́ 100 ẹ gbọ́dọ̀ sálógún àmọ́ mo ti ṣẹ̀jẹ̀ fún yín ní ìsìn tí wọ́n bá jẹ́ ogún tẹ́yìn jẹ́ mẹ́wàá dàbí ṣe ṣe 1 to 2 ìyẹn ni ó ń bẹ́ńlẹ̀ táyé òfìtàn kí ló sì fà ọ̀tọ̀ ọlọ́run pọ̀ jẹ́ ní ọlọ́run lọ lórí ilẹ̀ ayé adé ń sọ pé káàrẹ ààrẹ resign ààrẹ resign tàbí kápọ̀ ààrẹ resign tàbí kápọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ fọ́lọ́ tí wọ́n máa sọ bẹ́ẹ̀ fọ́lọ́ ẹlẹ́dà àyíkú sọ fọ́lọ́run nálẹ̀ ní àwọn bàbá fa kò tí sọ bẹ́ẹ̀ fọ́lọ́ pé ó sì lè jẹ́ pé bóun ṣe wà ní ìbẹ́ni ìbóun ló délé ìbóun ló délé ó sì lè jẹ́ pé bí tòun ó rí nìí وما أحد من ألس للناس تعليما ولو أنه ذاك الرسول المطهر mi a fi ń sọ báà rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ tọ́lọ́hun wọ́n ń sọ bẹ́ẹ̀ báwọn òjíṣẹ́ ọlọ́hun ohun lágbára kẹta lè tẹ́ ni أقول ما تصنعون وأستغفر الله تعالى لي ولكم إنه هو الغفور الرحيم اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر عدانا عداك عدا دين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم عباد الله إن الله يأمر بالعدل والإنسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر